ẹ káàbọ̀ sórí ìkànnì Òòṣàńlá TV orúkọ tèmi ni Adéjọkẹ́ Kúnṣẹ́bà bí ẹ ṣe ń wo gbogbo àwọn fídíò tí à ń mú wá sí etí ìgbọ̀yín lọ́lọ́kùn òjọ̀kan ẹ má gbàgbé láti bá wa like subscribe kí ẹ bá wa comment down in the section box below bí ẹ ṣe ń ṣe léyìí ààbò Olódùmarè á wà pẹ̀lú yín o. ebi ò dẹ̀ kí ń wọnú kọ́rọ̀ mi wọ̀ bó ti wù ká ẹni jagunjagun tó tí ò bá sí oúnjẹ tó máa jẹ ó máa wíkìn ẹni tí ó jẹ́ pé àìsàn wà nínú ara ẹ̀bẹ̀ tí ò yọjú torí pé ó ń jẹun dáadáa tí ò bá sí oúnjẹ mọ́ àìsàn yẹn á bẹ̀rẹ̀ sí ni máa ní upper hand over ẹni yẹn ẹni yẹn better. bẹ̀rẹ̀ sí ni sick so people will be getting weaker ńgbà wọn bá ti wá mọ̀ pé weak dáadáa that's the time they launch their active operation so what start from siege What start from from uh, starving people Not at lágbo báyìí wọn jẹ́ káwọn bàbá wa lọ sóko àwọn bàbá mi ti bẹ́ jùnù kúrò ní nàìjíríà tán ti wà ní eh, area bọ́dà nàìjíríà ti Dahomey Osoro tí wọn padà wá mọ́ torí wọ́n ti wọ́n ń ṣá wọn lóko wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n jẹ́ kán rí oko dé mọ́ so ẹni tí ò lè dé oko kí ló ṣe fẹ́ farm ìgbà táwọn bá dẹ̀ farm kí ló fẹ́ tà fún ará ìgboro kò sí ló wá di wípé ojú wọn là ń wò a ò ní ìdí láti wo ojú wọn ohun tí àwa advocate kì í ṣe farm torí tẹ́ ẹ bá lọ wá fáàmù rẹrẹrẹ kan tẹ́ ẹ bá ṣoko sí àwọn wọn tiẹ̀ wá ní fi màálùú jẹ tó rántí mọ̀ pé oúnjẹ ti dínkù àwọn fúnra ara wọn lálọ máa harvest ẹ pẹ̀lú ìbọn lọ́wọ́ àti gbogbo ẹ̀ so bí ìgbà téèyàn gbin tó ṣe ọgbà fún ọlọ́gbà ní arírú ẹ̀ nínú báìbù ní táìmù Gideon tó jẹ́ pé àwọn ọ̀tá wọn á ti jẹ́ kán gbin gbogbo nǹkan tán náà wá wá àwọn ló máa harvest gbogbo nǹkan yẹn ebi àwa máa pa àwọn ọmọ Israel irú ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nsìn tẹ́ ẹ bá lọ sí oko ń sì tẹ́ ẹ bá lẹ gbìn nǹkan kan tó bá fi tó bá fi màálù jẹ oko mo tiẹ̀ béèrè mo ní kí ló dé tán lè máa ró àwọn oko yẹn ẹnìkan ní ẹnìkan tó ró oko ẹ̀ tí màálù wọ ọbẹ̀ tó kú pé wọ́n locate ẹni yẹn wọ́n dẹ̀ lọ ṣayánkanyankan nínú ilé ìgbà tán ráwọn èrò tó ń bọ̀ náà sá kúrò so wọn ò fẹ́ wípé ká ní ọ̀nà láti jẹun wọ́n fẹ́ starve àwọn èèyàn wa pa òun la fi wá sọ wípé kí nǹkan tó dáyé kí àgbàdo tó dáyé nǹkan kan lẹ́dìyẹ ń jẹ there are ways in which to help ourselves ká bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ wípé a lè harvest within twenty to ninety days irú ẹ̀fọ́ you can harvest your ẹ̀fọ́ within twenty days ẹ̀fọ́ even ní lágan twenty thirty days ilá àti bẹ̀rẹ̀ sí ní máa tán láti máa so so irú bí ẹ̀fọ́ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ṣọkọ yọ̀kọ̀tọ̀ ewédú ilá àwọn tòmátò atarodo tàtàṣé àlùbọ́sà gbogbo wọn yẹn la lè gbìn ní oko etílé yorùbá ò kì í fi gbogbo ilẹ̀ wọn kọ́lé tán tán bá ra ilẹ̀ one plot tán bá máa kọ́ wọ́n máa yọ àyè sílẹ̀ lẹ́yìnkùlé ọ̀ọ́lẹ́gbẹ̀ẹ́ ilé ọ̀ọ́níwájú ilé òyìnbó náà tó bá jẹ́lé òyìnbó lòun gbé tó kọ́ standard òyìnbó òyìnbó náà ò kì í fi gbogbo ilẹ̀ kọ́lé tán wọ́n ní flower bed nínú flower bed o lè gbin ata o lè gbin tomato o lè gbin ẹ̀fọ́ lóríṣiríṣi sínú ẹ̀ tó lè ṣe ní tèmi ti ṣe ni ní ilé mi ní Òṣogbo nǹkan tí ẹ lè ṣe ni àní káwọn èèyàn lọ sínú igbó kó má lọ ka yín mọ́bẹ̀ ṣùgbọ́n lára ǹdí ilé yín then àwọn ilé kan wà tó jẹ́ pé wọ́n ti ń kọ́ bí abandoned houses tí ò sí anybody tó ń padà wá kọ́ or uncompleted projects of many years ẹ ti mọ̀ pé àwọn tó ní kì í ṣe pé wọ́n ń bọ̀ lọ́la lọ́túnla ẹ lè lo ibẹ̀ náà then tó bá wá jẹ́ wípé kò tiẹ̀ wá sílẹ̀ lára ń di wa pátápátá àwọn ohun tá a lè ṣe wà a lè gbé bàṣíà a lè gbé bucket a lè gbé àwọn nǹkan gbogbo pọ́ọ̀tù gan a lè gbé ká fi gbin àwọn kinní wọ̀nyí ọlọ́run fún wa ní ilẹ̀ tó dára mo ṣe fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo sú ata mo ń fi ilẹ̀ tí mo ń lò ń bẹ̀ yẹn mo ń fi hàn wọ́n because kì í ṣe planting season sì ní America but mi pé mo ní greenhouse mo lè bẹ̀rẹ̀ sí ní máa so ẹ máa ṣe nursery náà máa nọ́ọ̀sì àwọn kinní wọ̀nyẹn ń bẹ̀ now mo show wọn ilẹ̀ dú tí mò ń lò yẹn mo rà á ni àwa ò nílò láti rà á nílẹ̀ Yorùbá Ọlọ́run fún wa ní ilẹ̀ tó dáa bá a bá lọ tòmátò lásán tá a bá sanwó ẹ̀ tá a bá dà sẹ́yìn kùlé tó bá máa tó ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì ẹ̀ rí bó ṣe máa sú kẹlẹ́lẹ́ mo gbin àwọn ìbẹ́pẹ kan sí my community ni mo ń gbé lóṣogbo àwọn ibì kan wà tó ń dalẹ̀ símẹ̀ ibẹ̀ ni mo lọ àwọn ìbẹ́pẹ tán jẹ tán dà síbẹ̀ tó wù mo lọ sínú ọgbà mi ó wà ń bẹ̀ dì sí i ohun tó yani lẹ́nu ni pé àwọn tó ń gbé nílé wọ́n lè máa gbọ́ mi báyìí àwọn tó ń gbé ní ibẹ̀ yẹn náà lọ́ọ̀lù òyìnbó tí a jọ ń gbé àwọn náà tún ń fo fẹ́ǹsì tèmi láti lọ́ọ́ máa ká ìbẹ́pẹ ìbẹ́pẹ tó jẹ́ pé àwọn náà jẹ tán dà sí orí àkìtàn tó wù tí mo mú ń bẹ̀ ńgbà tèmi lọ́ọ́lé Ah, so àwọn ìwà wọ̀nyí tá a bá change wípé gbogbo nǹkan kọ́ ni owó lè rà àìdíà pé èlò náà ń tà ni ò jẹ́ ká mọ̀ pé a lè mú iṣẹ́ ọ̀gbìn lọ́kùnkúndùn ó sì ń báyìí àtìmọye tí wọ́n ń tà ń gbò bá tó ò bá mú tó ò rí owó mú lọ́wọ́ láti lọ́ọ́ fi ra nǹkan tí ò dẹ̀ ń ṣe pé ò lówó wọ́n lọ́ọ̀kì owó sí báǹkì wọ́n kọ́kọ́ ní kẹ́ lọ deposit owó tó wà lọ́wọ́ yín ná bí wọ́n fẹ́ change currency dẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní ration ẹ̀ kò wá sí owó nígboro táwọn èèyàn tiẹ̀ lè fi ra nǹkan ẹ imagine ẹni tó bá ní tòmátò sínú ọgbà ẹni tó ní ata ẹni tó ní ẹ̀fọ́ tó lẹ̀fọ́ ewédú tó nílá àgàgà kó tún wá gbin ọ̀gẹ̀dẹ̀ àgbagbà sínú ọgbà èmi lọ́gẹ̀dẹ̀ àgbagbà sínú ọgbà tèmi àwọn neighbor wa tó fi fẹ́ǹsì ta ta ní fẹ́ǹsì lórí pé àsì ńlé wọ́n á ti monitor ẹ̀ tó bá ti gbó wọ́n ti ní akọ́rọ́ ní the other side tí wọ́n fi ń fà so mo máa ń bi gate man pé ẹ lọ já ọ̀gẹ̀dẹ̀ yẹn má jẹ́ kó rà sílẹ̀ o aláwọn neighbor yẹn tún ti gé o kí ló máa ná àwọn labour láti sọ pé ká fún àwọn ní shoot agbo ní ọ̀gẹ̀dẹ̀ tẹ́ bá gbin ọ̀gẹ̀dẹ̀ ẹyọ kan ó máa yọ shoot káàkiri tẹ́ lè gbé tẹ́ tún lè lọ replant so kí ló máa ná wọn láti sọ pé ẹgbẹ́ ẹ fún wa ní shoot mẹ́rin ẹ fún wa ní shoot márùn táwa náà lè lọ replant tá dẹ̀ jẹ́ tiwọn tó dẹ̀ máa jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ olówó ẹ̀ táwọn náà á tún lè rí shoot tán tún lè ṣíà pẹ̀lú neighbors wọn so a fẹ́ ká change mindset wa nípa pé alákọ̀wé ni gbogbo wa alákọ̀wé ò kì í gbin nǹkan alákọ̀wé a máa gbin nǹkan dáadáa ẹ imagine tá a bá bẹ̀rẹ̀ sí ní ṣe ká sọ pé bí hundred ni wá ládùúgbò wa tóníkálukú gbin àgbàdo tóníkálukú gbin ẹ̀fọ́ tóníkálukú gbin ata tá a gbin ìbẹ́pẹ tá a gbin cassava ẹ̀gẹ́ àbẹ́gẹ́ kọ́ la fi ń ṣe gàrí ẹ̀gẹ́ la fi ń ṣe gàrí ẹ̀gẹ́ ó ṣe é sè jẹ tó bá jẹ́ lè tó ṣe é sè jẹ lẹ́sẹ̀ lẹ́ra ẹ̀gẹ́ tó ṣe é sè jẹ ẹ lè jẹ bí iṣu ẹ lè fi ṣe gàrí ẹ lè fi ṣe láfún ẹ lè fi ṣe starch tẹ́ fi ń lọṣọ yín tẹ́ lọ máa rà á a lot of things náà lè fi ẹ̀gẹ́ ṣe in fact àwọn tún fi ń ṣe bíi chips irú eléyìí tó ń fọ gẹ̀dẹ̀ ṣe gan sìn tẹ́ ẹ bá tún wá ní eh, bread fruit nínú ọgbà yín eh, bread fruit tó ń gbè ní pẹrẹbùtù ìyẹn tiẹ̀ ṣe ìyẹn tiẹ̀ ṣe jẹ bí iṣu gidi ni ẹ lè ṣe ẹ lè dín ẹ lè ẹ lè lọ ẹ lè fi ṣe anything ẹ lè fi ṣe ọ̀jọ̀jọ̀ pàápàá so irú gbogbo àwọn yẹn tó bá nìyẹn nínú ilé ṣe mọ̀ pé ìwọ̀nba ló máa sọ́fà mọ́ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ then a tún encourage àwọn èèyàn wípé ẹ̀sìn adìyẹ lẹ́yìn ìkùnlé yín bójáde ìyá abo méjì lẹ́ bára tẹ́ bá ra kọ kan sí bẹ́ẹ̀ tí ẹ̀ ra kọ akọ àdúgbò máa wà kàn bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá tiẹ̀ fẹ́ dìpẹ́ǹdì léyìn ẹ̀ ra adìyẹ abo méjì ẹ̀ ra kọ kan sí tán ti dàbí ẹ̀ kò tí ì wo àgbébọ̀ bẹ̀ tán ti fẹ́ wo àgbébọ̀ ẹ fún wọn lóúnjẹ láìpẹ́ wọn á bẹ̀rẹ̀ sí ní yé ẹni tó adìyẹ tó bá yé ló máa ń pamọ́ àwọn adìyẹ yẹn gan náà ẹ tún lè mú àmì àwọn ẹyin yẹn náà ẹ tún lè mú lára ẹ kẹsì fáwọn ọmọ kẹsì fọmọ ọmọ ìyẹn tún máa dínwó ọkọ̀ àṣọ́kọ̀ á dínwó pé kò hàn rí proteinous food jẹ àwọn adìyẹ wọ̀nyẹn wọ́n ń dàgbà bó bá ṣe ń pamọ́ làwọn ọmọ yẹn náà ń dàgbà làwọn náà tún lọ́ tún gùn wọ́n làwọn náà tún pamọ́ náà tún yé náà ń ṣe gbogbo ẹ̀ ká tó mọ̀ wọ́n ti sọ yín dìyà aládìyẹ ẹni bá fẹ́ rẹ dìyẹ ó ti mọ̀ pé kóun wá sínú ilé yín báyìí náà fẹ́ jẹ dìyẹ kẹkàn mú nínú ilé kẹ pa ni ehoro ńkọ́ then ká má gbàgbé pé ìgbé àwọn ẹdìyẹ yìí ìgbé àwọn èrò yìí fertilizer gidi ni tẹ́ ẹ bá fi sí ilẹ̀ ibi tẹ́ ẹ gbin nǹkan sí ó máa dàbí àlùjọ ó máa dàbí pé àlùjọ ọ̀nù nǹkan lẹ́gbìn ni ní bọ́n ṣe máa bọ́n ṣe máa grow wá is something tèmi ti experiment bọ́n ṣe máa grow wá ṣe rí irú ilẹ̀ tó ń tó ń gún lọ́wọ́ yẹn kò dúdú bí ilẹ̀ ti Yorùbá o kò dúdú bí ilẹ̀ tiwa ilẹ̀ tiwa dúdú jù bẹ́ẹ̀ yẹn lọ lẹ́ ń ṣe ẹni bẹ́ẹ̀ ni yẹn ṣe ń ṣe gbogbo cups wọn yẹn ń sìn those processes àwọn bottles tá a fi ń mu mi tẹ́ ẹ bá kọ̀ tiẹ̀ tẹ́ ẹ bá lu lẹ́gbẹ̀ẹ́ méjì ẹ lè fokùn sí tẹ́ ẹ lè fi hang ẹ̀ẹ́dẹ́ ìlú kéékèèké sódà tómi yẹn á lè drain bọ́n ṣe ń ṣe yẹn tẹ́ ẹ lè fi gbin nǹkan indoors tó bá jẹ́ wípé ẹ wà nílé olótùtù bíi ti wáyà àbí ní time tó jẹ́ pé kì í ṣe time tí ẹ lè gbin nǹkan síta kó òrùn kó má scorch ẹ ẹ lè máa wẹ̀ tiẹ̀ nínú ilé títí tó fi máa di rainy season ẹ wá transplant wọn tẹ́ bá ti transplant wọn bíi wild kinní ni then iṣu tẹ́ bá lọ sórí ìkànnì ọmọlúwàbí wa ẹ rí i pé a gbé máàlù ibo kan síbẹ̀ tó jẹ́ pé iṣu ló máa ń gbìn tiẹ̀ ó lè gbìn iṣu two thousand kí ló ṣe ń gbìn tó bá ti kọ́ tiẹ̀ àpò cement ló máa fi planting soil sí ibẹ̀ ló máa fi gbìn iṣu yẹn ó lóun gbìn two thousand torí kì í ṣe pé ẹ gbìn iṣu sílẹ̀ ní iṣu ṣe ta it is because iṣu tá ẹ gbìn yẹn ó ní soil ó ní water ó ní access sí sun òun ló ṣe wù á dẹ̀ wù nínú báàgì yẹn ó ní bẹ́ẹ̀ bá lè ṣe two thousand ẹ ṣe five hundred bẹ́ẹ̀ bá lè ṣe five hundred ẹ ṣe fifty èmi tiẹ̀ ní kẹ́ ṣe ten ẹ ṣe ten ẹ wá àpò cement ẹ da cement tó ń tọ́ ti da cement kúrò ń bẹ̀ ẹ yọ ti inside ẹ̀ sí òní cement nínú yẹn kó wá ku èyí tó jẹ́ pé kò sí cement nínú ẹ̀ mọ́ ẹ mú planting soil kẹ́ ẹ kó sí kẹ́dẹ̀ kọ́ọ̀tì iṣu wọn máa ń èbù náà fi ń gbin iṣu ẹ kọ́ọ̀tì iṣu iṣu odindi kan ẹ lè kọ́ọ̀tì ẹ̀ sí so many kìíní then ẹ rí mọ́ kẹ́dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ́tà ẹ̀ in not long a time ẹ̀rí tó máa yọ shoot jáde bẹ́ẹ̀ bá ní ìdàtí ṣèdó bẹ́ẹ̀ ṣèdó á fà mọ́ ògiri yín á dẹ̀ wù gbogbo àwọn nǹkan wọ̀nyí la lè gbé ṣe tíyà òfin ní jẹ wá ṣé rí gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí wọ́n sì fi ń ṣàìsí wa wò ni o I can I can tell you that wọ́n sì fi ń ṣàìsí wa wò ni wọ́n mọ ṣàìsí fìlà ọmọ Yorùbá o wọ́n mọ̀ wípé wọ́n fìyà jẹ wá jù bẹ́ẹ̀ lọ Eh, àṣà wa ni pé fífilẹ̀gbọ̀n àgbò ń fì kò lè já so wọ́n mọ̀ pé wọ́n fìyà yẹn jẹ wá wọ́n kàn máa fi jẹ wá gbé ni kò sí nǹkan tí ó tẹ̀yìn ẹ̀ wá ẹni pé gbogbo rálì tán ń ṣe báyìí wọ́n ṣe rálì torí pé kò sówó tó bá di next week nsìn tí Buhari bá kówó jáde oníkálukú máa padà wọnú ilé ẹ̀ ni wọ́n á ti gbàgbé wípé kò máa so oúnjẹ wọ́n á ti gbàgbé pé Fúlàní ò máa jẹ́ ká lọ sóko wọ́n á ti gbàgbé pé Fúlàní máa ń réèpù ọmọ wọn Fúlàní máa ń gérí wọn Fúlàní máa ń ṣe gbogbo ẹ̀ wọ́n ti máa gbàgbé so wọ́n á ti kú sọnù wọ́n á ti ṣe tí wọ́n gbà tí gbogbo ìyẹn bá ń lọ àwa tá a fẹ́ kébi kó pa wá tá a fẹ́ kó pa community wa ẹ jẹ́ ká múra àwọn nǹkan wọ̀nyí ò ń ṣe nǹkan tó nira ẹ̀wà tá a ní sínú ilé bó o bá mú ẹ̀wà mẹ́wàá lásán kó ṣe kó ṣe kó plant ẹ̀ káàkiri tó bá fi máa tọ́sẹ̀ kan ẹ̀rí ṣùtì ẹ̀ tó máa jáde ó bẹ̀rẹ̀ sí ní grow nìyẹn the same thing làgbàdo you can do that and then you have maize to be able to eat tówó bá wá wọ́n níta tí wọ́n ṣe ń ṣe èyí tán lọ́ọ̀kì owó wọn up we can do trade by barter èmi gbin iṣu mọmi Zabby àwọn gbin bóyá pọ̀pọ́ làwọn gbìn bóyá ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ṣọkọ nǹkan ni mo lè ní kán mú èéfíù fún mi ń bẹ̀ kémi náà fún wọn ní iṣu tó bá jẹ́ bí equivalent in pricing ṣe gbogbo àná làmọ̀ nǹkan tí wọ́n ń tà lọ́jà okay that's trade by barter ẹni ní ilá ó lè exchange pẹ̀lú ẹni ní rodo oníkálukú á dẹ̀ jẹun ẹni lẹ́dìyẹ ó lè exchange ẹ̀ pẹ̀lú ẹni tó ní tó ní tó ní cassava tó ní gàrí tó ní kinní wọ́n á dẹ̀ jẹun ẹ wò adìyẹ nìyẹn ń bẹ̀ yẹn tí ò kì í ṣadìyẹ agric tó máa nídìí tó máa máa nídìí immunization our local fowls tó jẹ́ pé wọ́n máa máa lé tádẹ̀ tún máa pamọ́ I encourage us to have that wọ́n á jẹ wọ́n á fúnra ara wọn náà máa máa jẹun tó bá dàgbàdo fún wọn wọ́n á jẹ bó dà fún wọn wọ́n máa rí kòló wọ́n á ẹ̀ tán máa jẹ wọ́n á dẹ̀ máa grow so àwọn nǹkan yìí ni à ń advice pé ká bẹ̀rẹ̀ sí ní í ṣe we been shouting this now since last year káláwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní í ṣe ni gbogbo èyí tó dé báwọn ọmọ Yorùbá yìí kò ní dé báwọn because wọn kàn máa lọ́nu oko wọn ni wọn kàn lọ inú ọgbà wọn wọn kàn máa wò náà ni pé ìgbà tó bá wu Buhari á rìlíìsì owó ebi ò wa wá ń tiwa àwa lè jẹun a lè ṣe a lè bọ́mọ a lè tà ń bẹ̀ a lè ṣe anything tó wù wá then àwọn oúnjẹ wọ̀nyẹn gan-an tá a bá wo oríṣiríṣi ọ̀nà tá a fi lè ṣe wọ́n a tún discuss ẹ̀ náà lórí ọmọlúwàbí ẹ wo ọ̀gẹ̀dẹ̀ àgbagbà yẹn tá à ń sọ tọ́gẹ̀dẹ̀ àgbagbà bá so tán ní bó ṣe tóbi tó yẹn ẹ yọ kan ẹ ẹ ò lè jẹ tán tẹ bá fi ṣe àmàlà you can cut it peel it cut it and um, blend ẹ dá sínú pot ẹ máa rò bí ìgbà tẹ́ ń ro ògì before you know it á kàn brown wá ni bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kó le tó ni tó bá le jù ẹ ta bí ò bá le jù ẹ ti ṣe tán nìyẹn ẹ ti ṣe lá ẹ ti mú nínú ẹdìyẹ yín nínú ọgbà gbé òró lẹdẹ ń ṣe ni ẹ ti ṣe ẹ ti ṣe ọbẹ̀ fámìlì jókòó wọ́n jẹun ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tá à ń wí náà bó bá pọ́n ṣe mọ̀ pé dòdò ni bí ò bá pọ́n náà ẹ lè ṣe náà kẹsẹ bí ẹni ṣe iṣu kẹdín ata jíjẹ ni àwọn ọmọ tó ń lọ sí school ẹ lè fi ṣe pápánu fún wọn by making using it black wọn yẹn <coughs> kẹ fi ṣe plantain chips kẹ páàkì ẹ fáwọn ọmọ wọ́n ń jẹun lọ náà nìyẹn the same thing ni cassava tá à ń sọ yìí cassava dẹ̀ ní kẹ̀ advantage cassava ni pé tẹ́ bá harvest cassava igi tẹ́ fi harvest ẹ̀yẹn òun náà lẹ́ tún máa fi plant the next one so ẹ̀ẹ̀kan ṣoṣo náà lẹ́ máa rà so years in year out èyí tẹ́ ẹ ti rà yẹn náà lẹ́ máa máa harvest lẹ́ dẹ̀ tún máa máa padà gbìn pọ̀pọ́ dẹ̀ ní kẹ̀ pọ̀pọ́ máa ń so jìgbìnì ni tó máa pọ̀ lórí ẹ̀ ó lè tó fifty lórí igi kan bẹ́ẹ̀ bá dẹ̀ ja ìyẹn ni kó má tún wú padà so gbogbo wọ̀nyẹn náà tún da bí ìgbà tí ẹ bá jẹ fruit fruit yẹn náà vitamin C náà tún nìyẹn so gbogbo àwọn oríṣiríṣi wọ̀nyí òun náà ni a lè ṣe fúnra wa and that's what we are encouraging èní bá a ṣe ń sọ yìí báyìí ẹni tó ń gbọ́ mi bọ́ sẹ́yìn kùlé ẹ̀ bu ilẹ̀ ń bẹ̀ bu sínú bóòlù tó bá jẹ́ pé òun rẹ́ǹtì ní tí láńlọ́ọ̀dù ẹ̀ ò ní jẹ́ kó gbin sórí ilẹ̀ òun toró náà fẹ́ gbin tiẹ̀ àwọn àjákù bọ́kẹ̀tì wà bọ́kẹ̀tì tó dáa náà wà àjákù pọ́ọ̀tù wà pọ́ọ̀tù tó dáa wà foil pan gan téyà wa máa fi ń ṣe talking bíi it's a good thing láti ṣe tẹ bá ṣe àṣà máa ṣọpẹ ẹ dáwò lu sí wọn nídìí sódà tómi á lè ráyè máa drain kò ní wà tó waterlogged gbogbo nǹkan wọ̀nyí la lè ṣe mo dẹ̀ sọ pé within twenty days tẹ́ ẹ bá gbin ẹ̀fọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní harvest ẹ̀fọ́ ilá gan ẹ bẹ̀rẹ̀ sí ní harvest pátápátá ká sọ pé ilá local one ni maybe that will take like another ó lè ìyẹn lè take bí sixty days a ti ń sọ̀rọ̀ yìí ń sìn báyìí ó ti ju one twenty days lọ kálá àwọn tó ti gbin nǹkan wọ́n ti ń harvest nǹkan so à ń bẹ̀ wá à ń rọ̀ wá gbogbo nǹkan wọ̀nyí yìí tá a ní ká ẹ ṣe yìí làwa náà ń ṣe lókè òkun kò sí ọmọ tèmi tí ò mọ̀ plant èló náà ń ta it's not about èló náà ń ta it is about them having the experience èyàn ò mọ ibi tó rí ń bẹ̀sẹ̀ lọ a lè ní àní rélé tó máa jẹ́ tó máa jẹ́ mínísítà nínú wọn bí oníwàásù ìrere kó lọ sínú oko kan lọ máa ṣe wàásù ìrere ṣé kò ní jẹun bẹ́ẹ̀ ilẹ̀ wà ń bẹ̀rẹ̀ rẹ lóòótọ́ bẹ̀ tí ò bá mọ bọ́n ṣe ń ṣe ń kọ́ bẹ̀ẹ́ tí ò bá mọ gbogbo fọ́màtì tó lè fi nǹkan tó bá gbìn ṣe ń kọ́ kókò kókò tiẹ̀ máa ń lalẹ̀ lù ó máa ń lalẹ̀ wù ní àdúgbò tiwa ni ní ibi tán ti bí mi so àwọn nǹkan tí à ń sọ nìyí tá a dẹ̀ sọ wípé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ a ní kẹ́ lọ sínú igbó lọ ṣoko oko etílé tẹ́ ẹ̀ bá dẹ̀ wá ní garden tẹ́ ẹ̀ ní kankan ẹ lè gbé bóòlù then àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹ tiẹ̀ lè fomi gbìn tẹ bá ní àlùbọ́sà eléwé tẹ bá kì í sínú omi ó máa germinate kò ní ìdí soil. kò ní ìdí kankan kó ṣàtìrí ibi tó ń wà fẹ́rẹ́fẹ́ ni ó máa grow dáadáa so kárọ̀tì gan náà tẹ bá mọ bẹ́ẹ̀ ti máa ṣe you can use water to plant it so eh, ọlọ́run á ràn wá lọ́wọ́ ìyà ò ní jẹ wá ẹ má jẹ́ ká fìyà jẹ ara wa tó o bára àwọn èèyàn kan tán lébi ń pọ ọmọ wọn mà nítorí o fẹ́ẹ́ febi pọ ọmọ ẹ ni ọlọ́run ò febi pa wá nílẹ̀ yorùbá ó fún wa ní ilẹ̀ tiwa kò sílẹ̀ kankan ní gbogbo àgbáńlá ayé tó dàbí ilẹ̀ yorùbá ẹni ọ̀dà ilẹ̀ tó bá rí bẹ́ẹ̀ wọ́n ṣe artificially ni wọ́n da fertilizer sí ni àwa ò ní ìdí fertilizer it is there ọlọ́run ti da fún wa bẹ́ẹ̀ kó dá báyìí ó máa ó máa ó máa dìde ó máa wù kò sírú ilẹ̀ yẹn ní gbogbo gbogbo fi ọwọ́ sọ̀yà pé kò ní gbogbo all over the world tílẹ̀ wọn dàbí ilẹ̀ yorùbá nípa planting ẹ mo rọ̀ wá ẹ jọ̀ọ́ ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ ẹ ẹni tó bá dẹ̀ ní káyé dá ẹ ràn pé kì í ṣòro nìkan ló máa jẹ́ náà so ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká ṣe é then tó bá gbà mí láàyè part of what we are doing as ọmọlúwàbí òun náà ni pé ká pọn omi ilẹ̀ de òǹgbẹ wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn là á dẹ́ẹ̀dẹ́ tí ìjọba nàìjíríà bá lu wọ́n bá lu gbogbo nǹkan pa wọ́n ti ṣe jẹ́ wọ́n ti try ẹ̀ pẹ̀lú twitter tán shut down twitter wọ́n fi ń try nǹkan ni kì í ṣe pé bóyá twitter ṣe wọ́n or something wọ́n ń wo ni pé effect tó máa ní tó bá ṣọ̀tì gbogbo àwọn social kìíní wọ̀nyí dáhùn ètè ó ti di dandan tó ti parí náà nìyẹn pé tí mo bá ti dúró sínú ilé mi mi ò lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílé kejì mọ́ mi ò lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò kẹwàá mọ́ mi ò dépò tí mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú kejì there are ways to do it àwọn nǹkan kan púpọ̀ àtọ́ ń pè ní àròkò so that if there is information maybe èmi wà ń bí ń sìn ó bóyá ó ta sí mi létí pé wọ́n fẹ́ wá réèdì àdúgbò bíi àdúgbò mẹ́wàá sí mi tí àwọn oníbo ní gbogbo ẹ̀dẹ́ wà nígboro tí gbogbo ìgboro le bẹ̀wọ̀n ní kéèyàn má rìn ìṣẹ́ ìwé tí mo lè sẹ́ǹdì ọmọ kékeré tí wọ́n ti ẹ̀ ní fura sí tí mo lè fi àròkọ rán pé ohun tó ń bọ̀ lélẹ́yìí o this is it àwọn òyìnbó náà ni they call it coded messages we got to develop it àwọn bàbá wa ni a ní láti develop ẹ̀ then tá a bá ń sọ̀rọ̀ lọ́wọ́ tẹ́ni tí a ò fẹ́ kó wà ńbẹ̀ bá wà ńbẹ̀ tí ò dẹ̀ kì í ṣe ara wa there is a way in which you password protect what you are doing and how do you do it nǹkan kan wà tó ń pè ní àròdàn ẹ máa rán ẹni yẹn níṣẹ́ kó bá yín lọ sọ́dọ̀ bàbá nísàlẹ̀ bóyá nísàlẹ̀ ni àbí ní two street away kó lọ bá yín gba àròdàn wá bó bá dọ́dọ̀ bàbá yẹn bàbá yẹn ti mọ nǹkan táròdàn ń jẹ́ meaning wípé you don't want that person to be where you are or to be listening to your messages àbí nǹkan ti missing tí ẹ ń ṣe ìyẹn máa delay ẹ síbẹ̀ ni pé ah ó máa kó jókòó ó lè sọ pé òun fẹ́ rán ọmọ kan kó lọ bá òun sáré gbà wá ibẹ̀ yẹn ló máa wà títí títí tó ní mítìn fi máa parí mítìn láwa sọ pé à wọ́n ti wá kinní yẹn lọ wọn rí yọ lọ bóun padà sọ fún wọn pé lágbára Ọlọ́run tó bá dọ̀la òun á wá mu wá fún wọn tó bá fi máa padà dé onímítìn ti parí mítìn you have password protected whatever it is you are doing so there is gbogbo nǹkan wọ̀nyí làwọn bàbá wa náà ti ní then tí ó bá wá jẹ́ pé ilẹ̀ ṣeé tẹ́ ẹ ní ilẹ̀ tó pọ̀ táwa nílẹ̀ tó pọ̀ ládùúgbò wa tẹ́yìn náà ní ládùúgbò yín àtẹ̀yìnṣe ó ń ṣe mítìn papọ̀ nǹkan kan wà tó ń pè ní àáró tó bá di pé bóyá kò tiẹ̀ wá sí caterpillar kò sí mechanize anything mọ́ àwọn èèyàn àwọn bàbá wa ti ń ṣe gbogbo wọn yẹn ni pé gbogbo wa a lè jẹ́ twenty ládùúgbò tiwa ẹ̀yin náà jẹ́ ẹ̀yin ẹ̀yin jẹ́ ẹyọ kan tẹ́ ẹ fẹ́ gbìn nǹkan lásìkò yẹn gbogbo àwọn twenty yẹn á lọ bá yín wọn á bá yín gbìn nǹkan tẹ́nìkan ṣoṣo lè gbìn ó yàtọ̀ sí nǹkan tí twenty one people lè gbìn wọn á bá yín gbìn tó bá tásìkò tiwọn náà ẹ̀yin náà á tún kóra pẹ̀lú àwọn tó ti wà ńbẹ̀ náà ẹ tún jọ lọ gbìn nígbà tó bá dẹ̀ wù tán the harvesting you begin to exchange ẹ bẹ̀rẹ̀ sí ni máa ta fúnra yín látàdúgbò dádúgbò ẹ bẹ̀rẹ̀ sí ni máa ta àwọn ará àwọn ará ìlú mi gan lè wá rà lọ́wọ́ yín then there is a, eh, a, eh, another one tó jẹ́ pé tó ń bá tilẹ̀kùn mówó bọ́n ṣe tì í tí ajẹ́ bí èèyàn mẹ́wàá ṣebí pàṣẹ tí ìtàn sọ pé kẹ má lo currency kẹ má ṣe wọn ni kọ má lo hundred naira ó possible kẹ ní hundred naira yẹn nínú ilé kó jẹ́ bíi one thousand mọ̀mí sábì náà bóyá òun náà ní one thousand bàbá ọmọ borí owó náà ní one thousand bóyá bí àwa márùn-ún a ní one one thousand a lè mú five five hundred ńbẹ̀ kẹ́ ẹ kó fún mi kémi fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe tó bá doṣù tó ń bọ̀ èmi náà tún màá tún dájọ yẹn sọ́dọ̀ yín ẹ tún kó fẹ́ lòmíì tó bá doṣù kẹta àá tún dájọ yẹn náà ẹ tún kó fẹ́ lòmíì wọ́n á dẹ̀ máa fi ṣe nǹkan tí wọ́n ń ṣe lọ láláì fi ọ̀tá pè kán ti báǹkì wọn bó ṣe wù wọ́n e, okòwò á dẹ̀ máa lọ láàrin community wa láì sí wàhálà láì sí ìpọ́njú gbogbo àwọn nǹkan wọ̀nyí òun la lè gbé ṣe àǹtá dẹ̀ ń promote we are promoting more o but mi ò fẹ́ kí ó jẹ́ pé mi ni mo máa gba gbogbo àsìkò yín lénìí. ẹ ṣe gan ni màmá ẹ kó.